وعلى آله وصحبته أجمعين وجميع المسلمين والمسلمات إلى أن تقوم الساعة ما بعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته أقبل فون ولوم ọba tí ó yọ̀ǹda fún wa láti máa bẹ ní ìjókòó tòní gbogbo alágbèrè lára láti ibi tá a ti wá sí ìjókòó tòní nírètí ẹni tí ó gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run jẹ́ kárí gbọ́ tàbá gbọ́ tán ọlọ́run jẹ́ ká bàbá gbà tán ọlọ́run jẹ́ a fi ṣe wà hù bàbá wa hù níwà tán ọlọ́run kó tẹ́wọ́ gbà níbàádà fún wa kó jẹ́ abá níbi tó ti lérè lẹ́yìn eléyìí àtúntọrọ gáfàrà bí i tàná kámọ́bìnú pípẹ́ kìí ṣe tàfojúdi bí mo ṣe wí bẹ́ẹ̀ sì ni kìí ṣe ti fojúrí náà àbí ìfojú yẹpẹrẹ àbí fojú kéré ẹni bó ti wulẹ̀ kó ma tàbá ìláìkà kún bẹ́ẹ̀ sì ni kìí ṣe tàì lákòólé kan tàbí àìpàtàkì ètò àwọn Yorùbá ní ìlú ọ̀jẹ̀ ń sinmi ó yá ju ìlú pàmítì lọ Ita àmàbẹ̀lẹ̀ fún náà ni pé àkọ́kọ́ àláfíà ara tó tọ gbogbo oríkì ara ẹran ara iṣan ara ẹ̀jẹ̀ ara omi ara àti gbogbo tí ń jára pátá títara àti tẹ̀mí ọlọ́run kó jogún ẹ̀ fún kálukú wa ẹlẹ́ẹ̀kejì lákáyè tá ń lò téèyàn fi máa rí ọ̀tún gbé sọ́tún tí ó sì bá mú táà pètò sí lósì tí ó sì bọ́ sí táà fi ti wá síwá táà fi tẹ̀yìn sẹ́yìn tí ó sì ṣe rẹ́gí ọlọ́mọgbàlá káyìí náà kó sàlékún àgbọ́yé ọgbọ́n ìmọ̀ àtòyé àti làákàyè kálukú wa lọ́n sàlékún ẹ̀ kọ́lọ̀n ṣàánú wa kó mọ́ wá ṣe wá ní kìfèrí láìláì a máa tẹ̀síwájú nínú ayé àtàǹbábọ̀ lánàá aya àádọ́ta nínú súra ẹlẹ́ẹ̀kẹfà Suratul An'am torí náà ká fi yèdínú ká má bínú rárá o nam a'udhu billahi minash shaitanir rajim أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم àmọ́ tí ìparí kú ńlá kó lùlà kún mú. ولا ظنكم إني ملاك إني أتبع إلا ما هو يرجعي ولا يستوي الأمر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم abẹ̀rẹ̀ àlàyé ọ̀rọ̀ ọlọ́ntòní táàmà sí tafsirul Qur'an pẹ̀lú sísáàdì ọlọ́nkò lọ́dá ṣẹ̀tọ́ ẹni ẹ̀kọ́ ẹni ìgbí ọlọ́mẹ́jọ ráyì wa abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí ń jẹ́ Allahu ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ àláhírọ̀ adúpẹ́ fọ́lọ́un tó ṣe wá ní mùmíní tí ó ṣe wá lọ́kàn ó kù àpadà sí ibú tàìdá tí bẹ́ẹ̀dà tí ó tún wá fi sọ pé òun káwó òkè sàláwà àkùbárú má nǹkan mí lòun ó mọ káwó òkè wí èyí tí bẹ́ẹ̀dà tẹ́yìn ó fi lóhun ò ní forí balẹ̀ ṣe ṣùhánà rọ̀bí alẹ́ àálá nǹkan mélòó ó túnmọ̀ wí yàtọ̀ sí tó jọ mọ́tí àlọ́wò ọlọ́run mẹ́jì ó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa kẹ́yàn máa pé àgbọ́yé tuntun ti dé ìmọ̀ tí ó sí tẹ́lẹ̀ ti wọ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n tún ti gbé tuntun jáde débi pé kò sọ́lọ́run ọlọ́run mẹ́jì àwà bẹ́ẹ̀ òun tó wá discover wípé àṣẹ gbogbo ohun tí wọ́n ń sọ is a matter of semantics ṣe pé èbó tí èèyàn bá fẹ́ da nǹkan nu èbó ẹyọ kan náà ní ọ́fíìsì bó bá fẹ́ ba nǹkan jẹ́ èbó ẹyọ kan ti tó èbó rọrùn láti tún nǹkan ṣe àmódùn ba nǹkan jẹ́ bí wàhálà bá ṣẹlẹ̀ lọ́fíìsì tẹ́ bá ń fẹ́ èbó kàkà kí ewé àgbọn ọ̀rọ̀ yẹn ó dẹ̀ yóò mọ́ lé kókó ní what a trash Oh, ni wọ́n wà máa lá you mean my what trash yes what do you want to say òun náà bá tún e tiẹ̀ kalẹ̀ sẹ́mọ̀ pé èdè tí è ṣe abínibí ta lọ fowó kọ́ in táwọn tó léde gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ ó lè mọ́ jẹ́ ń táwà ń lò ó fún abẹ́ẹ̀mọ̀bẹ́ ṣùgbọ́n bó bá jẹ́ di ara wa ni a ti mẹ́ tá lò tí fi dẹ̀ àtìmọ̀ bá ṣe sọ tàbá fẹ́ báyàn wí tàbá fẹ́ bu amọ̀ ètà lè lónú èdè tá a fi bu tí ò ní bínú yóò sì mọ̀ pa bá ń wí ṣùgbọ́n kò ní bínú ṣùgbọ́n èdè bó ti ṣe tiwa bò láti fẹ́ ṣe tàbá ní bàbá ha bàbá ti yé bàbá pé irú yín ẹ ti dàgbà kọjá ń tẹ́ ẹ̀dánwò yìí ṣùgbọ́n bò láṣẹ wí léèbó ṣé ó dàdí ló sọ kò ní bá bàbá tí yóò bá yẹn kò ní bá mu ó sì lè sọ pé bàbá dóńbì sílì níbi àwọn yóò ló ti ya wèrè ó ní kí bàbá rẹ̀ dóńbì sílì àmọ́ bọ́mọ èbó bá wí fún bàbá tiẹ̀ lọ́hùn kò ní nítumọ̀ torí páwọn ló léde ọlọ́run kó ṣàánú wa ọlọ́run ní láàkúlù làkún ìndí kọzá inú sàmáwá àti wọ́n خير لكم إني ملاك إني أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير قل يستوي الأعمى والبصير أفلا تتفكرون bẹ́ẹ̀ni aṣàlàyé pé Ọlọ́run ní ìrẹ ànábì wí fún wọn kò sí pẹ́pẹ́ ọ̀rọ̀ ọlọ́run lọ́dọ̀ mi mi ò sì ní wà ní mi ṣe ma yuha ilayya in ta fún mi in tọ́lọ̀ ń bá fi ránṣẹ́ sí mi tí màláíkà jìbìrì ní kò ń ni mò ń tẹ̀lé máa kó ń tù bídí àmìnà rúsúlì èmi èé ṣe tuntun níní àwọn òjíṣẹ́ pé mi ò mọ̀lá kèé ṣe tuntun gbogbo òjíṣẹ́ náà ni ò mọ̀lá èyí tọ́lọ̀ bá fún wọn mọ̀ nínú mọ̀kọ̀kọ̀ náà ni wọ́n máa mà aliyastawili ahmed walibasir sáwọn méjèèjì ọgbà ni wọ́n ẹni tí ó fọ́ lójú àti ẹni tí ó ríran nínú suratul mulku ọlọ́ni afàmì yamshi mukiban ala wajhihi ahada أمن يمشي سويا على صراط مستقيم سورة الملك سورة 67 هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم بالأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوا فلما رأوا فلما رأوا الزلفة سيئت وقيل هذا الذي كنتم به تدعون سورة الملك سورة 67 nínú Quran bọ́ jẹ́ ká sọ àyà rẹ̀ fún wọn kí wọ́n lè ṣí káwọn náà máa 22 ẹjá lọ mú láti àyà 19 àyà kọkàndínlógún ṣúra 67 àyà 19 ṣúra ẹlẹ́ẹ̀kẹtàdínní àádọ́rin àyà kọkàndínlógún ṣúrọ́tù mọ́líkù in tí àyà yẹn ń sọ bá ń tà ń sọ nínú ṣúrọ́tù làní àmú ọlọ́run ní ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أولم يروا إلى الطير فوقهم Ọlọ́run ní sáwọn èèyàn ṣé wọn ò wòye sí ẹyẹ tí ń bẹ lókè wọn tí ń fò náà. sọ́ọ̀fà tí wọ́n yá kò nà sọ́ọ̀fà tí. ẹyẹ náà ó ma fò lẹ́ni tó yẹn lé èyí tó ṣe pé ó na ìyẹ́ ẹ̀ yóò ma ju bàgẹ̀bàgẹ̀ ẹyẹ ó ma fò bẹ́ẹ̀ wàyà kò bí dínà nígbà ní ẹyẹ a sì pa ìyẹ́ rẹ̀ mọ́ra yóò wá kọ́ ṣọ̀ọ́. Ma kò sí ẹni tó gbá ẹyẹ mú nínú afẹ́fẹ́ tí ò jẹ́kẹ́yẹ ó já. Ja òwe Yorùbá pé ẹyẹ kì í fò kó forí sọ́gi talẹni tí ò jẹ́ kó forí sọ́gi ilá rahman ọlọ́run kò se tó ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ló ṣe gbogbo lè ṣe bá sí torí pé dájúdájú gbogbo nǹkan lọ́lọ́run rí èèyàn lè ka gbogbo nǹkan kó mọ̀ ríran ẹni ẹlòmí ò mọ́bẹ̀ yóò pẹ̀ fọ́ ọkàn ka náà ko kò yóò sì mọ iye ń tọ́ka sẹ́wọ̀n pọ́lọ́run lòun àhásọ̀kúlà ṣe ìwà àdá òun àdá ọlọ́run gbogbo nǹkan ṣùgbọ́n kìí ṣe òǹkà ta fọ́jú iná o pèkó lè ṣe èyí kò sí tọ́lọ́run ọba ò rí owó tó kónú àpò rẹ ọlọ́run mọ iye tí ń bẹ ń bẹ ó sì tún wo bó ṣe wà ń bẹ èèyàn lè kówó sápò kó jẹ́ five thousand mo rí ọ nígbà tó kàá mo sì rówó ti kó sápò mo mọye tí ń bẹ lápò yẹn ṣùgbọ́n mi ò rí nígbà tó wà ń bẹ̀ ọlọ́run mọ̀ ó tún rí náà tẹ̀síwájú. ẹ wo wàhálà tá a ṣe kẹ́rù pílẹ̀nì ó tó fò pàpà síbẹ̀ bàálù ń já ẹnjìníà tí ó ṣẹ́kì aeroplane kó tó fò abẹ́mọ̀ wọ́n fú ẹlẹ̀ ẹ̀ wọ́n wo géèjì ẹ̀ wọ́n wo géèjì ọ́ìlì wọ́n sẹ́ẹ̀kì táyà wọ́n sẹ́ẹ̀kì pressure wọ́n wá ṣe gbogbo ẹ̀ wọ́n tún certify yóò tún gba certificate pé ó ti ó lè fò tó ń ti bẹ́ẹ̀ bàálù jálulẹ̀ àbí ò jálulẹ̀ talẹni tí ń ṣẹ́kì ẹyẹ lórí ìtẹ́láàárọ̀ kó tó fò pé ó fíìtì máa fò lọ ìrìn Yorùbá fi ní pírí lologó àyíbókùnrin ẹyẹ lórí ìtẹ́ observation ni tí wọ́n tí wọ́n rí ni ta lè ẹnjìníà wo ló certify ẹyẹ pé ẹyẹ ó lè fò ò ní jábọ́ ìlọ́lọ́n fi ní ń se kó náà rahman ẹnìkan ò mẹ́yẹ dó ń sẹ́mà ọlọ́run ọba ni àṣẹ ọlọ́run lẹ́yẹ fi ń fò àṣẹ ọlọ́run lẹ́yẹ fi ń bà torí pé iná obi kún lè ṣe ń gbogbo bẹ́ẹ̀ ṣe lọ tí ń bọ̀ lọ́lọ́run ọba rí amẹ́nihádà lẹ́dí. ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور ọ̀rọ̀ níbẹ̀ yìí ò bá yẹ yín a man adalẹ́dì uwa jundun lakum yansurukum min duni rahman a ìbéèrè nìyẹn man adalẹ́dì uwa jundun lakum ọmọ ogun wo ní ń bẹ fún yín man adalẹ̀dí uwa jundunlakun ta ni ẹni náà tó jẹ́ ọmọ ogun tí ń bẹ ní káwọ́ yín yáhùn sùúrù kún tó lè ràn yín ṣe tí wọ́n lè ràn yín ṣe tí wọ́n lè dáàbò bò yín tí wọ́n lè gbà yín lẹ̀ mí dùn ní ìrànmọ́ yàtọ̀ sọ́lọ́hún ẹ̀kọ́ wọn síta èyí tà ń bá yí nàìjíríà gbogbo àwọn ọmọ ogun wa kílà bá bọ́ ẹ̀ àwọn àti wọn àwọn tá a kó pé ẹ̀ṣọ́ rè tí wọ́n mọ̀ ṣọ́lù nínú ìlú ta ní kí wọ́n mọ̀ ṣọ́ wọ́n wá ń wí fún wa pé àwọn kan jókòó bẹ́ẹ̀ àwọn ò rí wọn lé bí wọ́n bá fẹ́ lọ lé wọn wọn a sì tún pa nínú wọn wọ́n ní àwọn pa àádọ́ta ṣùgbọ́n wọ́n pa mẹ́wàá nú àwọn ebẹ́yìn ló yẹ kẹ́ ẹ dáàbòbò wa kò sí ààbò níbì kan àyàfi ká padà sọ́dọ̀ ọlọ́run ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ànábì Nuhu bó ṣe sọ fáwọn èèyàn ẹ̀ istakirili rọ́bì kòmí náwó kánà gọ̀fárọ́ yurisili sàmà aleikum midi rọ́ọ̀rọ́ wà bani alákùn jannati wàyájí alákùn ẹlòmí tó níbo lè yíò wà ó wà ní sọ́rọ́tù náà ìwà máa yà rẹ̀ lórí bá ń wà fún wọn sọ́rọ́tù náà súra 71 nínú Qur'an ní jẹ́ sọ́rọ́tù náà súra ẹlẹ́ẹ̀kọkàn lé ní àádọ́rin súra 71 wọ́n ní àyà ẹlẹ́ẹ̀kẹ̀wá ló wà ọlọ́ni ni nù nu sọ pé fàkúlítù stagfiru mo sọ fún àwọn èèyàn mi níjọ́ náà pé stagfiru ẹ Ewa àforíjìn olúwa yín ìnáwó káàna gọ̀fà àrọ̀ dájúdájú ọlọ́run ọba tí máa foríjìn yàn lọ́pọ̀lọpọ̀ lọ́lọ́run yorùsí sáà jàwáàbù nìyẹn yorùsílì sàmọ́ à ló fi gba kásọ̀rọ̀ sùkún ni bẹ̀m̀bẹ̀ ìtìkọ́ ùsàkì náà ní yorùsílì sàmọ́ àlẹ́ikún mìdírọ́rọ́ ọlọ́run ọba ní òun ó sọ kalẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ yóò sọ kalẹ̀ láti sánmọ̀ lẹ́yìn lórí mìdírọ́rọ́ àwọn òjò tó pọ̀ tó jójú alálùbáríkà ọlọ́run ó sọ kalẹ̀ lé yín lórí nìdẹ̀rọ́rọ́ lọ́pọ̀ náà wàyúmí dídí kó ń bí àmúwálé yóò ṣe àlékún fún yín àbí yóò lè yín kún ní àmúwálé ní dúkìá wàbàní àti lọ́mọ kẹ́nìkan mọ́ wá sọ wípé nítorí pápọ̀ ní oúnjẹ kó jẹ ó wọ́n pé ah, èèyàn ti pọ̀ jù ní oúnjẹ kó jẹ ó wọ́n ẹjá dín èrò kù lórílẹ̀ ẹjá control population ọlọ́run ni àìmọ̀kan ní dáyín láàmú wàyàjí alákùn jàná tí bẹ́ẹ̀ ṣe pọ̀ tó náà ló ń jẹ ó pọ̀ tó yájí alákùn jàná tí ọlọ́run wà dá oko fún tíṣù ọjọ́bà tẹ́gbìn iṣu iṣu ó ta ṣùgbọ́n ìkókóró ni iṣu ó ta àwọn oko yín tẹ̀ ń dá tẹ́gbìn ọsàn ọsàn yóò tanná ṣùgbọ́n gbogbo iná ni ó rẹ̀ dànù díẹ̀ náà ni ó jáde ni ó di ọsàn àwọn ọ̀gẹ̀dẹ̀ yín tó so ṣùgbọ́n àwọn ọmọ rẹ̀ kò tóbi kò yó ọmọ gbogbo rẹ̀ ní òyò òun ó fún yín ní àwọn oko wọ́yájí aláàgùn àní àwọn odò akérèmọ̀dò ó mọ̀ sàn ẹ mọ̀ wá gbádùn ma ó ti tó ẹjá dàdú mẹ́ ẹ wo àdéhùn yẹn bàbá ti ṣe bẹ́ẹ̀ lọ́rọ̀ wá nàìjíríà gbogbo wàhálà ti ń dà wá láàmú yìí bàbá ti ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run tá a ṣe ń tọ́lọ̀ ní ká ṣe mi ò sọ pé tá a lọ ń ṣàdúrà ẹ̀bá àwọn prógrámù kan tí wọ́n ń pè Nigeria praise kò rán àwa fúnra wa ó kọ́kọ́ gbà pé ẹlẹ́ṣẹ̀ ni wá tá gbà pé ni wá tán á wá yí á pinnu páà dá ẹ̀ṣẹ̀ yẹn mọ́ lẹ́yìn náà ní dá máa jìnà sẹ́ṣẹ̀ náà a wà mú ọ̀nà tuntun pàn kí lọ́nà tá mú pàn o náà lọ jú ọ̀nà tọ́lọ́un a wà mọ̀ tẹ̀lé tọ́lọ́un torí sọ ní pé ìdásá aláka à ní fàínì kọ̀rí ibùn ojíbù á ní fẹ́ kí n dáhùn èsì ọ̀rọ̀ yín kí n mọ̀ gbàdúrà yín náà náà dáhùn wà lè yóò pinnu bí ẹgbà mígbọ́lá aláhùn yàrù ṣìdún kẹ́lìmọ̀nà ọlọ́wọ́ ní amẹ́ni adálẹ́dí wájú ń dùn lákún gómi báwa nàìjíríà ṣe gbẹ́kẹ̀lé àwọn àmì àwọn ọmọ ogun páwọn ló lè gbà wálẹ̀ gbogbo ń táàrí lánàá bẹ̀rẹ̀ sí ìṣẹ̀lẹ̀ lónìí checkpoint ọlọ́pàá ní dúó mẹ́ẹ̀ ó di ń tọ́mọ ogun ta bá ti rọ́mọ ogun nù lú tẹ́lẹ̀ wọ́n wá pààyàn ní bárẹ́kè ni wọ́n mọ̀ ọ́n wà kèésì sí láàrin ìlú ẹ̀yìn òdì ni wọ́n mọ̀ ọ́n kọ sínú gbó làwọn èèyàn bí jẹ́ kọ́mọ wọn ó lọ sámì níjọ́ náà nílẹ̀ Yorùbá ṣùgbọ́n bá bá ti rí wọn gbòòrò wàhálà dé nìyẹn àwọn àti wọn lájọ ń wá ń jẹ́pà lájọ ń jẹ́ kàrà ní ìsìn ìtumọ̀ rẹ̀ ní pẹ̀lú òfararọ nǹkan ò rí bó ṣe yẹ kó rí tàbábẹ́ ó padà bẹ́ẹ̀ àfi ká tẹ̀lé núhù wí á tọrọ àforíjìn lórí ẹ̀ṣẹ̀ wa aláǹsàdúà níbi tá a ti ń sàdúà náà ń lọ Nigeria praise Nigeria ń sàdúà àmọ́ nú àwọn tó ní ó wá miniskirt ló wọ̀ òun náà ni kaba tó wọ̀ kaba yẹn gbóǹfò ni kò déékún kódà ìwé tó lò ń gbé lọ́wọ́ tó pè níwé ọlọ́run gbogbo ìwé lọ́wọ́ kaba tó wọ́ wà lékè ìwé ni gbogbo ibi tí ìwé dúró sí ìtàn tá ń fojú wò ní ó sì ló ń bẹ̀ lọ́hùn àdúrà wo lèyìn fẹ́ ṣe fún nàìjíríà tí ó gbà ẹni tó lòun fẹ́ ṣàdúrà. bá fún máìkì jókà ó yá gbé imam abbas inú imam abbas náà wàláwọ́ká náà alùgbọ́n kákàmọ́tù ọlọ́run nítorí pàwọn aráàlú gbogbo wa Nigeria, ètò bá wà nìyẹn àmọ̀nú wọ́n gba ọlọ́run ọba gbọ́ ní tòdodo bó ṣe yẹ kí wọ́n gbàgbọ́ tá a ti ṣàlàyé sẹ́yìn wá tàkọ́ ó wọ́n páyà ọlọ́run bó là á ṣe páyà ọlọ́run àmọ́ ṣe ń tọ́lọ̀ ní ká ṣe á sì jìnnà sí èyí tó ní ká mọ́ dédìí ẹ̀ láfàtà ọlọ́run ní àbá sí àlùbáríkà òun náà ní ń jórí àjẹ́ǹjẹ́ tán Yorùbá kalẹ̀ lé wọn lórí láti sánmọ́ súra wo nìyẹn àbá Imam Abbas súra tún kìlò pé súra tún lè àárọ̀ fún ní ẹ bá wa wáyà ẹ̀ torí ẹni tí ń bẹ ń lè máa 36 wọ́n ní súra ẹlẹ́ẹ̀keje 96 súra 7 aya 96 that is Surah súrọ̀ ẹlẹ́ẹ̀kejì ayà ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́rùn súrọ̀tulẹ̀ àárọ̀ fún nìyẹn ọlọ́run ọba ní wàlá anna ala amẹ́nu wátàkọ́ làfàtánà lé ìbárọ̀ká ti mínà sàmà ìwàlá àrdì wàlá kí n kọ́dàbù fa àkọ́dínà òǹbì máa kàánú yàksìmù ẹwọ̀rọ̀ yẹn ó sì bá wa mú rẹ́gí ó yá Ìrọ̀ wà láwọ́ àlànà. Ọlọ́run ní ìbáṣe wípé àwọn aráàlú wọ́n gba ọlọ́run gbọ́ wọ́n sì páyà tí mo ti ṣàlàyé. Àbá sì ṣílẹ̀kùn àlùbáríkà lé wọn lórí. Àbá láti sánmọ̀ wàlẹ̀ árdì túmọ̀ rẹ̀ ni pé òjò alùbáríkà yóò máa wá ń sánmọ̀ wàlẹ̀ árdì nínú sọ́rọ́tùlì bákọ́rọ̀ ọlọ́niwà alẹ́dí anzala mina sàmà ìmọ̀ ànfà àkọ́jàbìhí mina sàmọ̀rọ̀ tìrísíkọ̀ lakum fàlátàjẹ́ àlúlìláì àdáadáa wà á tó ẹ̀tún ti wá ti bákọ́rọ̀ àyẹ́ lọ ele líǹkì mọ́ ní chain lẹ́ fọ́ọ̀mù yìí o <laughs> súra yẹn wà ní bákọ́rọ̀ bí aya after thirty something ni ó wà ẹ́ twenty twenty five ni bá ń ṣe ọlọ́run ní ẹ̀sìn ọlọ́run ọba yín alẹ́dì kọ̀lákọ̀kún tó dá yín à ń bọ̀ lórí 96 yóò ọba tó da yín tó dá wọn tó ṣáájú yín bẹ́ẹ̀ bá ń jọ́sìn fọ́lọ́run látara ẹ̀ lè máa páyà ọlọ́run ẹni tí ò sin lọ́run ẹni tí ò sin lọ́run ò lè bẹ̀rù ọlọ́run ẹ wò wá bàbá ń kírun bẹ́ẹ̀ bá wà ní jímọ̀ láàrin ìṣẹ́jú kan tí wọ́n fi ń ka fátíà ò sọ́gbọ́n ọkàn yóò dọ́dọ̀ ọlọ́run ẹ wò ó bí wọ́n bá ń kí tààrọ̀ wì gbogbo wa là ń wo satellite ní haram ní kaaba nílé ọlọ́run ẹ wo báwọn èèyàn ṣe ń ṣe lánàá mo rí bàbá arúgbó kan bẹ́ẹ̀ ọwọ́ bàbá òun tún ń gbọ̀n bàbá yìí ti dàgbà yìí tó bá rí kò jókòó ó tún nàró ìpayọ̀ ọlọ́run ló dé bẹ́ẹ̀ bàbá tó fi kòkó níbí tó fi pọ́ǹpù òun ló fi kòkó níbi tí ò sí kòkó bàbá tó pako tó kọ́kó láìlà ìlàlá yóò wà mọ́ pé àfáà iná àtẹ́nà ni ẹka ẹmọ́ka wásà mẹ́wàá tọ́rí kí ẹ̀yìn rùn ṣùgbọ́n ẹ̀yìn òró nígbà tí ń fi kòkó ẹ̀yìn òró nígbà tí ń kọkó tí ń kọbè ẹ̀yìn òró nígbà tí ń gungi obì tó fẹ́ kábì ẹ́ láìlà ìlàlá ẹ̀yìn ẹ̀yẹn tẹ̀síwájú اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض الذي جعل لكم الأرض فراشا ọba tó tẹ ilẹ̀ ní pẹrẹsẹ fún yín ó ṣe ilẹ̀ ní ìtẹ́ fún yín ìyẹn ni pé ó tẹ pẹrẹsẹ mọ́ rìn lórí ẹ̀ nínú sọ́ọ̀tù múlíkù ta tún ti padà sí àárọ̀ ẹ má gbàgbé ọlọ́run ọba sọ ń bẹ̀ wípé fámúṣú fíìmọ̀ náà kíbi awakùlù mi rísíkì wá ilé ìnúṣú orí ilẹ̀ tá a dá fún yẹn mọ́ rìn ní gbogbo agbègbè ilẹ̀ ilẹ̀ ò ní dàlú kò sì ní rìmọ̀ yín lẹ́sẹ̀ àwa la ilẹ̀ ní kó gbé yín dúró fámúṣú fíìmọ̀ náà kíbi wakùlù mi rísíkì èsè pa tí ń jáde nù lẹ́mọ̀ jẹ́ ń bẹ́ẹ̀ a ní béèrè owó ewébẹ̀ lọ́wọ́ yín bẹ́yàn bá ń lọ nàìjíríà pàápàá níbi tá a wà yí lẹ́sẹ̀ títì tẹ́nìkan ò dákọ̀ bẹ̀ ìbẹ́pẹ́ a sì wá sí so a tún máa pọ́n akẹ̀ láìrẹ́ni tí ó ka ẹ wo ọlọ́run bó ṣe kẹwàá tó kéèyàn kan wá máa pẹ́ ẹran ọlọ́run ò sì ṣàánú wa àánú wo ló tún kù tá à ń retí lọ́dọ̀ ọlọ́run àwa ni ká yẹra wa wò láì gbin gbúre wù àwọn èèyàn tún fi okun oògùn pakopako sí gbúre yóò gbẹ yóò tún padà hù wọ́n láwọn oògùn pakopako kan ń pa ewé àtegbò yóò tún wá pa èso inú ilẹ̀ lẹ́yìn tá a tún lò nǹkan tún hù ń bẹ́ẹ̀ ní nàìjíríà àánú wo la tún ń béèrè àbíkáwa náà yẹra wa o náà. wọ́sàmọ́ wọ́sàmọ́ àdínà ọlọ́run wá tún ṣe sánmọ̀ ní àjàlé yín lórí ọlọ́ni ṣì dáadáa ó lè kókó ẹ̀ lè wọnú ẹ̀ ó ti ẹ̀ ní débẹ̀ tó fi kú àwọn kan ní kí ló kọ kí ní wọn tí mọ́ pè sáà rọ́kẹ̀tì ń lọ sánmọ̀ kò lọ bì kankan gbogbo ibi tí rọ́kẹ̀tì ń dé abẹ́sánmọ̀ àkọ́kọ́ ló wà àti ẹ̀ tí ìdé oòrùn ó dà pé máàsì ni wọ́n ní sì dé wọ́n náà oòrùn ṣé kìí ṣe 3000 degrees celsius ní ọ̀pẹ́ ní táì kó tó dénú níbo ló fẹ́ dé mẹ́ oòrùn sì ní wọ́n ní òbúrawọ̀ àwọn onímọ̀ jìnlẹ̀ sáyẹ́nsì wọ́n ní òbú ìràwọ̀ ní jòrùn kí nǹkan ó bu ẹgbọ́n ìràwọ̀ tó ti kú ìràwọ̀ tó kú ó ní oòrùn nínú ẹ̀kọ́ wọn bó wá ní ìràwọ̀ ó ṣe rí a sì tí ìsúnmọ́ torí ìràwọ̀ kan ìmọ́lẹ̀ rẹ̀ kó tó dáyé omi àmọ́ lọ́dún kan lójú ọ̀nà oòrùn wọ́n ní ibùsọ̀ tí ń bẹ láàrin àwa àti oòrùn ó jẹ́ ẹgbẹ̀rún gbé ẹgbẹ̀rún pọ̀n lọ́nà mẹ́rìndínlọ́gọ́rùn-ún 96 million miles tó bá jẹ́ kìlómítà ó ń túnlé ní 100 and something ìṣẹ́jú mélòó ni ìmọ́lẹ̀ fi rìn láti bẹ̀dáyé ní geography wọ́n kọ yín how many minutes yóò béèrè lọ àwọn ọmọ inú tagbated science yóò light from the sun takes how many minutes to reach the earth wọ́n sọ ti moon náà ta ló rántí ń bí gbogbo ń tàà sọ níjò ní nìyẹn ẹ̀yẹ ọ̀dọ́ ẹ̀ẹ́kéw ìwé lẹ́ ń kà ìwé náà àbí ìwé kọ́ láàrin júmọ́ tá ń ká nísìn ẹ̀yin ó béèrè question lọ́wọ́ àwọn àfa àwọn ọmọ dáhùn tí yín náà la jù sí yín ẹ dá wa lóhùn ẹlòmíì tí ń sáré lọ sórí nẹ́ẹ̀tì tí ń bráùsì yóò kò déjì bá wa gbé jáde àbáwa líhù lọ́rọ̀ kan sá wọ́n ní ìmọ́lẹ̀ ẹ ó yára ju ohun lọ àbí wọ́n náà lè mẹ́lẹ̀ ìlálẹ́bẹ́ nìkan bá dúró tó bá yìnbọn a kọ́kọ́ rí iná ojú ìbọn ṣàrà ká tó gbọ́ gbà o ó fi hàn pé ìmọ́lẹ̀ yára ju ìbọn tí ìwọ̀n bá wáyé wa tó bá ti di alẹ́ nígbà tójò fẹ́ rọ̀ tára ń sán mọ̀nàmọ́ná lákọ̀ọ́rí tí ó kọ mọ̀nà táwọn kan ń pè lẹ́tí mọ́ àwọn ará Ìlọrin kan ká tó wá gbọ́ ohun àrá tí ó wà dún párárárá mọ̀nàmọ́ná ni ó kọ́ wa ibìkan làwọn méjèèjì sì ti wá ó fi hàn pé ìmọ́lẹ̀ yára ju ohun lọ ìmọ́lẹ̀ yẹn ẹ̀yìn ẹ mú ẹ̀tàn bá bá tàn síbi sí ṣàǹpé lẹ́sẹ̀kẹsẹ̀ láàrí bí ó ṣe yára tó kírù mọ́lẹ̀ wá rìn ìrìn ọdún kan ẹ bí ó ṣe jìnà tó àìdébẹ̀ o ń bò ló fẹ́ gbà sàlàyé èyí kò tó lè dé sánmà ọlọ́wọ́ ni wọ́n sánmà yẹn àjà nílé yín lórí kò síbi tẹ́ fẹ́ sá lọ. ọlọ́run wa ní òun sọ kalẹ̀ láti sánmà omi náà nínú sàmọ̀rọ̀ ti rizkọ́l omi yìí òun wá fi ń fa àwọn irúgbìn jáde òun fún mú irúgbìn hù jáde rizkọ́l làkún kó mọ jẹ́ ìsìnpa fún yín ọrọ̀ ni fún yín láàdá wọn tó ìyẹn dúró bẹ́ẹ̀ nínú sóràtù míì ìyẹn ni ti tí gbogbo wa sáré rántí ọlọ́run ọba àlékí ọlá ń sọ fún wa àántùm àṣádò kọlẹ́kọ́n àmì sàmà bànẹ́ a rọ́fà sàmùkà fàṣàwà a wà ágùtọ̀ àkọ̀rọ́jà mi ní á bí tí mo lọ nìyẹn ọlọ́run ní omi inú ilẹ̀ òun ló ń fà jáde fún yín wà mọ̀rọ̀ áá àtàwọn koríko bẹ́ẹ̀ wálíjì báàlà àrùsá a fi àwọn òkè àfìdí wọn múlẹ̀ mọ́ta alákùn wálé àní àmì kún ìgbádùn nífẹ̀yìn àtàwọn ẹran ọ̀sìn yín ìtàwọn fẹ́ ń bẹ́ẹ̀ ọlọ́run ní tó bá yẹ pé wà láwọn alàlè kò rọ́ súra ẹlẹ́ẹ̀keje súra 7 aya 96 ìbájẹ́ pé agbọ́ ọlọ́run gbọ́ ní tòdodo a sì páyọ̀ ọlọ́run ni Àlùbáríkà orí àjẹjẹ tó sì máa sọ̀kalẹ̀ léwa lórí láti sánmọ̀. Bẹ́ẹ̀ náà ni láti inú ilẹ̀, láti sàlàyé omi, àlùbáríkà ó máa jáde, irúgbìn àlùbáríkà ó jáde, ẹgbìn tí ò ní ju àtàǹpàkò lọ ìgbà tẹ́ ẹ bá fẹ́ gbé iṣu jáde iṣu tẹ́ ẹ máa gbé jáde yóò máa di ẹrù ẹrù lẹ́ máa gbé jáde tẹ́nìkan tó yẹ pé yóò gbé tó bá fẹ́ gbé ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ ẹbí iṣu kan bẹ jẹ́ ń pè ní dàgídàgì tẹ́lẹ̀ wọ́n ní wọn kì í wàá tán nínú ebè tẹ́lẹ̀ ètò bá fẹ́ jẹ́ ń bẹ̀ ni ó lọ bù àwọn tí wọ́n dàgbà àwọn bàbá tá a bá wọ́n ní nínú okó ń gbà ní èèyàn ó bá kòtò kòtò yẹn dàgídàgí ni wọ́n wà ń bẹ́ẹ̀ òun dànù okó mọ́ lónìí sóta bẹ́ẹ̀ mọ́ àbáyé koko dagidagi tabi kò kòkó dàgídàgí tàbí tíjọ́ ohun àwọn kan ní ẹ̀yẹn àwọn alágíríkì ní because the land has been used ever and ever when we resurgitate lẹ́kù tọ́ra rẹ jẹ́ pòwù yíká ẹ lò organic manure organic fertilizer ẹ inorganic tọ́lọ̀ bá ní ilẹ̀ kú kò ní jí láì lo ajílẹ̀ tọ́lọ̀ bá ní ilẹ̀ jí ilẹ̀ ó máa jí ìgbà náà lẹ́tún wá fọ́ọ̀mù tíọ́rì pòfẹ́sọ̀ kan tó lóun yóò tún máa gbowó jẹ lọ wa yóò ṣẹ̀ wá lọ ṣe kí ló dé tí láì lo ajílẹ̀ kí ló dé tí iṣu tún ta padà yóò tún lóun ṣe rìsáàjì ní ó bá tún gba pòfẹ́sọ̀ ìtọ́lọ̀ ti ṣe ní ṣàlàyé fún wa o yóò àríwọ́n ló gbémọ̀ tuntun jáde kò gbémọ̀ jáde ń sàlàyé tọ́lọ̀ ti ṣe yóò ní àwọn òjò tí ń ràn sí àwọn discover pé there are some trace elements gbogbo ni trace elements ti wá when there is evaporation from Atlantic Ocean as a result of agent of denudation and clinical yóò abẹ́rẹ̀ ìwọ ò ṣe create process un tẹ́lẹ̀ nígbàtílẹ̀ kú ò ṣe dá process un nílẹ̀ tá a bá ti padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó jà bá. wàlákin kàdàbò kàkà kí wọ́n wá gbọ́ ọlọ́run gbọ́ kí wọ́n páyọ̀ ọlọ́run wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ni è. káànù yakusibu ní tí wọ́n wá ṣe ń ṣẹlá igbá wọn mú orin ìyá fi ń jẹ wọn. àbàhàmìnà ó ti tó ó ti tó mm, ó ti padà sí suratul mọ́lẹ́kù sura 67 tá ń bá bọ́ torí tó bá tó ní ká mọ́ kàyún nǹkan tó mọ́ sí lọ átùmọ́ sọ̀rọ̀ lọ ní ayàwó là ń ọ̀rọ̀ ọmọ là ń sọ bọ̀ àmẹ́ni ádàlẹ́dí Yàwó Naam. Ọlọ́run ní àwọn kèfèrí, wọn ò sínú kinní kan inú ẹ̀tàn ni wọ́n wà. Gbogbo àwọn ń bọ̀ gbogbo àwọn ìjọba àgbáńlá ayé tí è ṣèjọba Islam ìjọba kèfèrí, inú ẹ̀tàn ni wọ́n wà gúrúrù. Àwọn ilé ń pè ní delusion, a tún lè pè ní illusion, inú ẹ̀ ni wọ́n wà torí pé Ọlọ́run sọ fún wa nínú sọ́rọ́tìlì ankabut Ọlọ́run bá ní masali lẹ́dínà káfàrú Ọlọ́run ká masali ankabut alẹ́dí takọ́dá ti baitan fa iná àwọn alìbùyútì làbáyìtì ankabut sura kínú sura 29 kọ́ 29 25 sọ́rọ́tù ankabut àbíkí ló pé Quran chapter 29 ní Suratu Ankabut, verse kí ló pé? 45. Èmi ò tí rí ń bẹ̀ o, ṣùgbọ́n mo pọ̀ wà ní Ankabut. 20. Ẹ̀hẹ̀n. Quran 29, Aya 25. Súra ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gbọ̀n, Aya ẹlẹ́ẹ̀karùndínlọ́gbọ̀n. Ṣé ọ̀nà ló wà ń bẹ̀? Ṣé ò ní ṣe bá sí ẹ̀ ni? ṣe 25 ni kìí ṣe 25 ọlọ́run ní àpèjúwe ma káyà yẹn àwọn tí ń wá ọmọ wa ṣùgbọ́n bẹ̀ẹ́nu suratul Ankabut ọlọ́run ni àpèjúwe àwọn kèfèrí kama salil Ankabut Fọ́. أولياء فامسك العنكبوت اتخذت بيتا Ọlọ́run ní أعوذ بالله من الشيطان الرجيم Ọlọ́run ní مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أعوان لبيوت لبيت العنكبوت لو كانوا Surah 29 Aya 41 Ibẹ̀ Lóró jẹ́ wo ṣìnà. Surah 29 Aya 41 Suratul Ankabut Surah ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gbọ̀n Aya ìkọkànlélógójì ó yá ká. Masalul ladhina ittakhadhu ọlọ́run ní mọ́sálù lẹ́dínà tàkọ̀zú míndú ní láì àwòlìyà àpèjúwe àwọn tí wọ́n mú ní aláàbò àwọn tí wọ́n mú ní olùdáàbòbò tí wọ́n mú ní ọ̀rẹ́ mùlẹ̀ tí wọ́n mú ní aláfẹ̀yìntì míndú ní láì wọ́n mú nǹkan mí ìyàtọ̀ sọ́lọ̀ láwọn tá a sọ yẹn ọlọ́run ní kí lápèjúwe wọn àpèjúwe wọn dà gẹ́gẹ́ bí aláǹtakùn ìtàkọ̀dát báyìtàn aláǹtakùn lọ kọ́lé fúnra ẹ̀ ilé aláǹtakùn yẹn ó kọ́ fúnra ẹ̀ láti ṣeṣẹ́ tó pọ̀ àkọ́kọ́ ó kọ́ láti dáàbò bo ara ẹ̀ lẹ́gbẹ́ inú ilé náà ìṣọ́ ni àbíbẹ̀ ó tún kọ́lé yẹn láti rí tí ó máa jẹ torí àwọn oúnjẹ aláǹtakùn mi bá ti kan ara òwú aláǹtakùn ni wọ́n lẹ̀ mọ́ bẹ́ẹ̀ aláǹtakùn ó wá wò wọ́n títí tí wọ́n ó fi kú yóò wá lọ́mọ yọ́ jẹ́ ẹn pé okùnrin ìsì máa ṣe wàhálà tí ìbára aláǹtakùn mi títí ń ta àwọn míì ó ta tí ó tóbi tí ó gbọ́nà ẹ wo wàhálà tó ṣe bí wọ́n bá béèrè lọ aláǹtakùn bẹ́ẹ̀ ni yóò mọ̀ dàbí ìgbà náà là skyscrapers bí ìgbà táwa ara ayé náà là skyscrapers à ń kọ́lé gogoro àwọn ilé alájà ogún ọgbọ̀n àádọ́rin fifty sixty seventy kí ni wọ́n pè ní tallest building nísìnyí how many story orí omi ni wọ́n ní wọ́n kọ́lé òun sí kìí ṣe nẹ́ẹ̀tì tí kò nàìjíríà kan mú wí o láyé ẹm kí ni kí ni how many stories ni ẹ̀yìn èèyàn tó kọ́rẹ́ntì ò sí níbí o kí ni height kí ni story building eh one kilometer kọ́lá how many story Ava, wọ́n ní one kilometer ní sílẹ̀ ibù odidi one kilometer ní gígùn ẹ̀ kí ni mo kàn fẹ́ sọ ṣẹ́ mọ́ wàhálà tá a ṣe ká tó kọ́ bẹ́ẹ̀ làwọn aláǹtakùn yẹn náà ṣe ṣe wàhálà ọlọ́wọ́n ní ẹwà gbọ́ wà iná àhánà lìbùyù ti làbáyì ìtulẹ̀ ankabut àmọ́ ilé tó yẹpẹrẹ jùlọ ilé àwòhánà tó yẹ̀yẹ́ jù tó yẹpẹrẹ jù òun náà ni ilé aláǹtakùn ó fi hàn pé gbogbo ń táwọn tí ò gbọ́ lọ́wọ́ ọba gbọ́ àwọn ìjọba tí kèfèrí tí wọ́n gbára lé tí wọ́n fi ń jẹ gàba lé wa lórí àṣé gbogbo nǹkan yẹn lọ́dọ̀ ọlọ́run bí ilé aláǹtakùn ni wọ́n rí ọmọ èké tó bá rí ilé aláǹtakùn kí ni ó fi já dànù gàgà àgbálẹ̀ bó bá sì fọwọ́ já yóò já ẹ wo wàhálà tálàntakùn ṣe ẹ wo ọjọ́ tó lò kó tó ta okun ẹ̀ ọmọ èké kankan rọra fi gbálẹ̀ ka wéréké kò tí ẹ gbé ṣẹ́jú ayé àbá èyí ò tẹ mọ́ rìn gbà mí èyí ò ti borí kó tán kí ni ah aláǹtakùn tẹ mẹ́bí ilé tó ń ṣe wàhálà sí so gbogbo agbára ń gbogbo táwọn gbára lé yẹn ọlọ́run yóò dàbí ilé aláǹtakùn láhùn káánú bó bá ṣe pé wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́n fi ń sọ nínú sọ́rọ́tù múlíkù ta kà wípé àmọ̀nì àádẹ́lẹ́dí wà júndò ńlá kún mi dò nílá ìnílé káfìrù na ìlà fìbú ta ló fẹ́ràn yín ṣe tẹ́lẹ̀ mú ní ọmọ ogun tó lè dáàbòbò yín yàtọ̀ sọ́lọ́run ìnílé káfíró na ìlà inú ẹ̀tàn àwọn kèfèrí wà àmìnà adálẹ̀dí ó dà bọ́lọ́wọ́ bá bá dáwọ́ arísìkí rẹ̀ dúró tàlẹ́ni tí ó pèsè arísìkí fún yín láyé wọ́n ń pariwo climate change desertification wọ́n ń pariwo climate change wípé ojú ọjọ́ ń yí padà desert encroachment wọ́n ní ilẹ̀ aṣálẹ̀ ń fẹ̀ sí wọ́n ń sọ̀rọ̀ nípa drought ọ̀dá òjò níbi tójò ti ń rọ̀ tẹ́lẹ̀ èé ṣe yín tẹ̀ dádúró kó mọ̀ rí bẹ́ẹ̀ talẹ́ni tó lè pèsè fún wa bí èé bá bọ́nà bá tún ní oyí padà ta ní òmú ṣèbí kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí ló bí elé tí ń ṣẹlẹ̀ wọ́n tún wá ń sọ̀rọ̀ nípa àrọ̀jù àrọ̀dá òjò flooding anábì sì ti sọ nú hadith ayé ò ní parẹ́ àfi káwọn ilẹ̀ lárúbá yẹn kí wọ́n dìbí tí kókó ti mọ̀ hù tí kí ó ti mọ̀ hù àwọn òjò mọ̀ rọ̀ ń bẹ̀ léè tí ó rọ̀ tẹ́lẹ̀ ń sì ti ń rọ̀ anábì ti ṣàlàyé ẹ̀ jẹ̀zírọ̀tù láàárọ̀ bí gbogbo àwọn ibi ilẹ̀ lára tá ń pè ní gbogbo mọ́kàun yóò padà dígbó tára àwọn kókó tí ó mọ̀ hù mẹ́ àmì òpin ayé ni látara bẹ́ẹ̀ talẹ́ni tó lè ṣe fún wọn kàkà káwọn èèyàn kí wọ́n ṣẹ́rí padà sọ́dọ̀ lọ lájú fi ọ̀tùwé wà nùfòrò àwọn èèyàn dúró wọ́n tún sorí kunkun wọn ò gbowó yẹ lẹ́ni tó wà nínú ìsorí kunkun wọn wanufur àti ìmọ̀ sáfọ̀rọ̀ ọlọ́run ìmọ̀ sáfúnṣe ọlọ́run inú ẹ̀ ni wọ́n wà. àbàmì ìyàmùsí ìbára